ọkùnrin àti àwọn èyí tó ń kọjá lọ lójú ìwòran a rí bẹ̀rẹ̀ pé tí obìnrin bá rọbí ọwọ́ ẹ̀jẹ̀ tàbí omira bá wá ṣùgbọ́n ọmọ ò tí jáde ṣé irú obìnrin bẹ́ẹ̀ yóò mọ kírun àbí kò ní kírun obìnrin tó ń rọbí lọ́wọ́ ó rí omira àbórí ẹ̀jẹ̀ síro obìnrin bí wọ́n máa kírun lọ ọmọ ọ̀dẹ̀ tí ìjáde àbí òní kírun ìbéèrè lélẹ̀ aljawab ìdáhùn ni pé yóò máa kírun lọ torí pé èyíkéyìí ẹ̀jẹ̀ àbómira tó ń wá síwájú kí ọmọ tó wáyé ìdọ̀tí lásán ni kìí sẹ́gbìn ó dìgbà tí ọmọ bá wáyé tán ẹ̀jẹ̀ tí ń wá lẹ́yìn rẹ̀ òun ni nifas ṣùgbẹ́jẹ̀ tó wá síwájú ká tó bímọ abómiwá omira tó wá síwájú ká tó bímọ ìdọ̀tí ni ọ̀dáàmù dúró obìnrin ọmọ lọ tó bá ti pé 14 years tí nǹkan ọmọkùnrin rẹ̀ wájú ti bí ọmọ ọdún márùn lọ kí ló lè ṣe sí ọmọkùnrin tó ti pé ọdún mẹ́rìnlá ṣùgbọ́n nǹkan ọmọkùnrin rẹ̀ kò ju bí tọmọ ọdún márùn lọ kí ló lè ṣe sí alákọ̀ọ́kọ́ ìdáhùn ṣáà kíyèsí sọ dájú pé nǹkan yìí ṣiṣẹ́ àmì sísíṣẹ́ rẹ̀ òun ní páwọn òbí sábà máa ń kíyèsí nígbàtí ọmọ bá ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ tọ́mọ bá ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ tí nǹkan ọmọkùnrin rẹ̀ bá gbéra àmì nípo ṣiṣẹ́ ṣùgbọ́rọ̀ ti tóbi àti kíkéré èèyàn gangan kọ́ níṣẹ́ tọ́kọ́ kàn sí ṣiṣẹ́ náà tó bá ọ̀nà méjì ló pín sí àwọn kan ń bẹ tó jẹ́ pé kò sí ohun tẹ́ lè ṣe sí bí àwọn agbó kẹtẹ kú bó ti kẹ tọ́jú rẹ̀ tó kí náà mọ̀ ní ga àwọn apá kan wà nínú ẹ̀yà ara àwọn ọmọ èèyàn tó pé àdámọ́ wọn ni pé bí ó ti wà nìyẹn kò sí ohun lò kò ní ṣùgbọ́n kíláàsì mọ̀ yí tọ́ jẹ́ mẹ́ ìtọ́jú náà ìdí ni táwọn olóyìnbó fi mọ́ sọ pé nursing till death àìdájọ́ ìtọ́jú dúró títí tẹ́yẹ kú káàwò pé lágbájọ́ olè gbádùn wọn láàmà a máa tọ́jú ẹ̀lọ náà ní tó fi kú ọ̀nà tá a lè fi tọ́jú rú nǹkan bẹ́ẹ̀ tọ́lọ̀ bá sì máa ń lò sára bí dáadáa kọ̀dá tó kírù ìyá yẹn wájẹ́ kò ní ọmọ lọ̀bọ́ ọmọ rẹ̀ ọkùnrin serú eléyìí rárá ọ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ lọ́lẹ́tọ̀ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ sọ ì torún tó bá ti jẹ pọ̀ mọ́ ọ̀rọ̀ àṣírí wọ́n fẹ́ ká mọ́ fi ọkùnrin ti sọ́dọ̀ ọkùnrin kádẹ̀ mọ́ tọ́jú epo habat sauda epo habati sauda tó dájú pé original bákan náà ká lọ tọ́jú òróró zaitun tó dájú pé wọn ò mísì ẹ̀ torí ọ̀gọ̀rọ̀ òróró zaitun tó wà lọ́jà ń sì wọ́n máa mísì ẹ̀ mọ́ sunflower wọ́n máa mísì ẹ̀ mọ́ soya oil nítorí pé zaitun gangan ó ti wọ́n lọ́jà láti wá lè jẹ́ kó á so 2000 ni mọ́ nísìn àdàmàdé rẹ̀ lọ́pọ̀ lọ́jà zaitun tún olú tó jẹ́ pure zaitun àti òróró abásádà tó jẹ́ pure apá méjèèjì pọ̀ tí òun sun òun ní wọn lọ fún ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré jọjú orí rẹ̀ lọ láàárọ̀ yóò mọ̀ wá kí áǹkì kan tó mọ́ dáadáa yóò mọ̀ kí bọ́nú omi tó lọ́wọ́ọ́wọ́ kìí ṣe omi tó gbóná tó lè bò tó lọ́wọ́ọ́wọ́ yóò fi fa nkọmọkùnrin ọmọkùnrin yìí ẹ́ tó fi wọ dáadáa yóò fi fa lẹ́yìn náà yóò nù tí ó ma dáadáa yóò wá fi òróró bá sára ìsẹ̀tí tàbí sípapọ̀ yẹn yóò tún fún un náà fi fà á síwájú yóò ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yóò ṣe bẹ́ẹ̀ lálẹ́ yóò wá ṣe bẹ́ẹ̀ fún gójì ọjọ́ ìyípadà ó dé nísìn báyìí ìgbàláyọ̀ abẹ fún àwọn àtàjọkùnrin àti dáhùn béèrè àwọn obìnrin tán àti àbá ní béèrè ká lẹ́yìn tí a bá ti fún wa ní nọ́mbà tán a mọ̀ kò wá pẹ̀lú nọ́mbà wa wáhid الثامنة إليك جو التاسعة إليك نعم بسم الله وأنتم نعم بل. الحمد لله يقول الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ọmọ ya wa wọ́n ní bèèrè ìtàwọn ó ní ìbátan pẹ̀lú dáúntà dáúntà nípa pé ọmọkùnrin tó bá jí láàárọ̀ èyí tí nǹkan ọmọkùnrin rẹ̀ bá gbéra àmì ní pò èyí tí mi fi kún tí mo fẹ́ fi kún sí o ni pé àkókò gbàtà ń tọ́ ó máa hàn náà pé ń ṣiṣẹ́ ń gbà yẹn náà nítorí pé títọ̀ bá ń tán lọ press a mọ̀ gbin díẹ̀ díẹ̀ èyẹ mọ́ mú kí nǹkan ọmọkùnrin mọ́ gbéra sókè àbìlẹ̀ pé ṣiṣẹ́ náà torí bíbẹ̀ bá kọ́ èyí tí ò bá mọ́ wá náà wọ́n ní tó bá dájú pé kò gbéra báwo la sì fẹ́ tọ́jú rẹ̀ tó bá dájú pé kò gbéra báwo la sì fẹ́ tọ́jú rẹ̀ a ń bí ọlọ́run kọ́ mọ́ fi sàdá òfin àwọn ìlera kan wà èyí tó yẹ pé wọ́n máa jẹ́ okùnfà kún fún nǹkan ọmọkùnrin má ṣiṣẹ́ wọ́n ń pe àìlera yẹn mumps ségédé tí ó gbọ́lá mọ́ ségédé èyí tó máa ń wúlẹ̀ kẹba ì bẹ́ẹ̀ ó máa ń sàkówá fún kíkọ ọmọkùnrin máa ṣe bákanáà tó bá rú ọlójú lọ sórí gọ́gù bákanáà àwọn ọ̀sọ̀rọ̀ tó mọ́ mú lọ́pọ̀ ó máa ń sàkóbá akọ́kùnrin ní asospermia tí àbá ní mọ́msí kékeré ẹ má kékeré mú ò ṣegede ẹ tọ́jú ẹ̀ dáadáa nítorí lè kó bá kẹ́nìyàn kí rẹ̀ di ọmọ láíláí bákan náà lè kó bá kí nǹkan ọmọkùnrin ti ni mọ́ms bákan náà èyí tútù máa ń lè dìsí kìkan ọmọkùnrin má ṣiṣẹ́ mọ́ o ní chicken pox àbí measles ìgbóná olóde ọ̀gbẹ́lẹ̀ àwọn èyí tó bá ní agbára torí pé sẹ pé mọ́ ń jẹ́ lọ ibi tó ṣe pé òun lọ́lọ́run lò ní sábàb kí nǹkan ọmọkùnrin wa mọ̀ gbé àtọ́wáyé pé bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé láti bí ìgbóná olóde ọlọ́mọ́nù sáàbí kẹ́ mọ́ rí ẹ̀mọ́ rárá ọlọ́mọ́nù sáàbí kẹ́ ẹ̀yà dìtí àbí gbogbo alamọ̀yà àbí e, ayaya kò sí ohun tí ò lè fọwọ́ kàn àwọn àìlera yìí wọ́n yìí sí àìlera tí ẹ̀mọ́ fojú kékeré wò àbí fọwọ́ kékeré mú àìlera òun náà máa ń lè dìtí kí má ṣiṣẹ́ mọ́ afẹ́sẹ̀ ànífẹ́ ẹni accident inú mútó ó fi orí gbà nǹkan tọ́dẹ̀ lágbàgán ó wá lọ bá dédé ibi tí inú brain ibi tí ń control gbígbéra nǹkan ọmọkùnrin lọ́lọ bájá nǹkan ọmọkùnrin lè ti bẹ̀ lọ pátápátá ohun tó jẹ́ kí n fi ọ̀rọ̀ yẹn lójú ni pé lákàntí lọ straight sórí pé nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ mọ́ yí máa ń sọ̀rọ̀ abọ́dọ̀ mọ́ ni causes lódodo àwọn èèyàn kan tí ó ń ka wọn kéré nínú bọ́lọ̀n ṣe dẹ́dà ọlọ́n ká mọ̀mọ́ dáhùn tí ò ṣiṣẹ́ rárá ṣùgbọ́n àwọn yẹn kéré gan àwọn tó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi lídì sí àìṣiṣẹ́ mọ́ àwọn ọmọ pọ̀ nínú àwọn títí ò ṣiṣẹ́ mọ́ àwọn àkọ́kọ́ ọmọ kí ni courses ìdí ni táwọn elétò ìlera àtọ̀bí ibẹ̀ èyí pé wọ́n ní dókítọ̀ àwọn ẹmọ́ pè mí dọ́kítọ̀ ìmé ṣe dọ́kítọ̀ tọ̀bíbù ní mí àwọn ní kọ́ ìdà tó sọ pé alìrìkọ́ ya khairu min al-ilaj ilé tó lè mú pé ní prevention is better than cure tó bá rí bẹ̀ tọ́lọ̀ bá bù mí lọ́mọkùnrin tọ́lọ̀ bù wọn náà lọ́mọkùnrin wọ́n ní ìdàmójútó dáadáa nítorí wọ́n mọ́ bá jẹ́ ọkùnrin tí ò ní ṣe pé lọ́kùnrin àbẹ̀lówá gbogbo tó fún wa àdánwò bú tí a máa wòrán ìbànújẹ́ lára wọn má jọ ṣẹlẹ̀ sí wọn mọ́ sì jọ ṣẹlẹ̀ sáwà náà tàà jẹ́ bàbá wọn tó bá jẹ́ pé ọ̀kankan nínú àwọn tí mọ́ ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ nǹkan ọmọkùnrin ò síṣẹ́ mọ́ ẹ ká try àwọn nǹkan fẹ́ sọ yìí tí olúwa bá fẹ́ yóò síṣẹ́ àyàfi tó bá jẹ́ pé pinlọ́lọ́run ni pé kò lè síṣẹ́ mọ́ tó sì jẹ́ pé ibi tí ń kọ̀ntró rẹ̀ ti bàjẹ́ tán ẹjá take note eléyẹn ká àtàrí àtàrí ọmọ inú rẹ̀ ní o kò sí ìpẹ̀ yẹn ń bẹ̀ ẹyọ àtàrí ká lọ wá bákan náà ká orógbó bákan náà ká lọ ògbín bákanáà ká lọ wá fòfó òkun fòfó òkun fòfó òkun kíní tí wọ́n máa ń yọ nínú octopus yẹn wọ́n máa fi ìgbàpọ̀ ẹ̀yìn rẹ̀ ha àgbò báyìí wọ́n máa ń fi ta ìgbó funfun báyìí kíní tínú rẹ̀ yẹn ẹ̀rọ atari yẹn á lọ òun ni tí ó kùnà orógbó èèyàn náà ágùn àṣà lọ́rùn ágùn tí ó fi dìpádà tí ó kùnà ṣùgbọ́n ìkara ohun gbíntẹ̀ á òun ni ò tẹ́ẹ̀ bá jó kò ní ṣiṣẹ́ fọ́nà tí wọ́n fẹ́ kẹ lóyìí nǹkan mí ni ọ̀yà ṣiṣẹ́ wọn tẹ́ bá lọ ìkara ohun ògbín tẹ́ ẹ̀jọ ògùn ọ̀sà tó dájú ni mo ti sọ ẹ fún eré ògùn ọ̀sà tó lọ ẹ̀rì bí pádà funfun báyìí ní òṣèré tẹ wá fi sínú omi tó jẹ́ water omi tí ò ní kòkòrò ní bí Mr V bí ever water tó yé tàwa filẹ̀ fún bí 8 days torí pé kò ní tètè mísì mọ́ omi yẹn ẹbíjọ mẹ́jọ lẹ́yìn náà a mọ̀ wá jí pọ̀ tó yé ká mọ̀ mú sí mẹ́ta lára sí mẹ́ta lálẹ́ ó sóògùn ọ̀sà gan ṣùgbọ́n tẹ bá ti jó ìkara wọn gbé tó yé ẹjọ́ tẹ́kò sínú àwọn àtẹ́dáná tẹ́jọ́ ẹwà ma máa pàódà yẹn fòfó òkun yẹn ẹha pàódà rẹ̀ náà mísẹ̀ ẹ̀mọ́ mo rò káwà gbogbo ẹ̀ sínú ọmọ tọ ọba kódà ẹlòmí lérò pé owó láàfin sọkọ ìyàwó kódò fún ìyàwó rẹ̀ létí ẹ̀mú ni ilé nìkan lọ ń gbowó lò má tún wẹ́lòmí pé wọ́n ọmọ ọbọ̀ ń tí ẹ dìdìrì lélẹ̀ yìí bí bóbìyàn ti ẹ̀wọ́ já náà náà tọ́rá dájú pé nú ẹ̀ṣẹ̀ tó burú àwọn gbàmrágájì the same thing náà ọkùnrin tí máa ń se ẹ̀pá ni ohun tó jẹ mọ̀ pé capital punishment kìí sí ẹ̀ṣẹ̀ eré fún délé ẹ̀rì mímọ̀ ń tẹnumọ́ ẹmọ́jáwẹ̀lẹ́ ọkú ayé tó kú o àwọn táwọn obìnrin fẹ́ wọn ò ní sọ òun náà ní kéyàn dangajia kò yọ ọba dangájíá àwọn obìnrin fẹ́ tí wọ́n wọ́n ní sọ kódà tí wọ́n lè mọ́ pé ẹ̀kú mọ́ ju ní náà lọ ilé ìyá àrí wọn sí ní yí sí ń dọ̀ mọ́ nú bọ́rọ̀ wọn sí ní bọ́lọ̀ sí dáhùn ní ọjọ́ ibi jíjẹ náà àwọn tó bá jẹ́ pèsè kan sọ lọ níwá àwọn tí kẹrànfúrú bá wà nú ẹ̀ tẹjọ dáwọn sóyí torí wọ́n máa ti ń datọwọ́ rẹ̀ lẹ́kàn bá tọ́bẹ̀ ìrara sí bí a fẹ́ sùn lọ yẹ ọba kú dìde báyìí ẹlẹ́yọ tó gbà ní pé àà sàlámà lẹ́kùn ọjọ́ mi ti jẹ́ náà ẹ má sì fi ṣe sí náà là ń sọ fún wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh tí a bá fẹ́ fi rẹ̀ àbí àti ẹ̀fẹ́ fi kírùn alhamdulillah oníbẹ̀rẹ̀ ni ìbẹ̀rẹ̀ àwọn pé a ti sọ́rí bí pé ta bá wọ ìwẹ̀ jẹ́nàbàtì àbíwẹ̀ jùmọ́ gbogbo àwọn ọ̀wẹ̀ sáàmọ̀ pé nínú Islam wọ́n yàtọ̀ àníyàn ta fi ọ̀wọ́n lọ́yàtọ̀ wọ́n ta báwọ̀ ẹ̀jẹ́ nábàtà a sọ yí pé ìwẹ̀ yẹn ṣe fi kírun bẹ́ẹ̀ Islam lọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ya wa wọ́n sì sọ pé àwọn aráàlú ti mọ́ fi kírun wọ́n ní a wá sọ yí pé ṣùgbọ́n ní mọ́sàbẹ́ àwọn màlìkíyà wọ́n fẹ́ kọ́wọ́ kan abẹ́wọ̀ àmọ́ bẹ́ẹ̀ wọ́n wá ní sí abẹ́ wa nìkan ni àbá ti tan wa àbá ti ìdí wa abẹ́ nìkan ọjọ́ bó ti jẹ́ wallahu ta'ala alhamdulillah oníbẹ̀rẹ̀ ni obìnrin tó jẹ́ aláboyún èyí tó ṣe pé tó wá ń ṣe sọ láti lọ́wọ́ ọmọ mọ́ rú nínú rẹ̀ kódà ibi ti ríbi tọ́ mọ́ rú rí tásọ tú lára obìnrin àwọn ọmọ mi ìyá pátá ń pápọ̀ ọmọ tẹ́tì mọ̀ pé ọmọ yìí ọmọ ọbù yọ́

alhamdulillah olùbẹ̀rẹ̀ ni ẹrùkùnrin kan ó wà masjid ó wà bá pé masjid ti kún gbogbo sáfù ti kún ó wá fẹ́ dúró ti imam wọ́n ní sẹ́tọ́ bá dúró ti imam yẹn só bùkátà kọ́ fẹsẹ̀ kan imam kan jọ dọ́gba ti imam àbí bùkátà rẹ̀ ilé ìlẹ̀kà tí wọ́n bèèrè ìdáhùn àwọn olùmọ̀ ní pé kò bùkátà kan fẹ́fẹ́ kan ìmá kó dúró ti ẹ̀jẹ́jẹ́ sóyé kó sì máa tẹ̀lé ìmá ọbọ̀dọ̀ jọ́ rẹ̀ fún ìmá kí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ mọ́mọ́ wá di méjì lára ọ̀ jẹmá lòun náà tó ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ẹsọ pé ìbéèrè mi ni pé ọkọ àti ìyàwó wọ́n fẹ́ jọ kí jàmá nínú ilé ǹjọ́ lẹ́tọ̀ọ́ kí ìyàwó dúró ti ọkọ rẹ̀ kí wọ́n jọ kírun àbí ọkọ sún síwájú díẹ̀ ju ìyàwó lọ ìdáhùn ni pé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n jọ dúró kírun ọkọ sún síwájú díẹ̀ ju ìyàwó lọ gbogbo alamọ̀pádìsà náà sọ pé sáfútọ́ dájú fọ́kùnrin wájú èyí tó dájú fóbìnrin kọ ẹ̀yìn ni ọkùnrin àtobìnrin tó ti pọ́pọ̀ àti ọ́ ní wọn bùkátà kan jẹ tó papọ̀ ayé kàábà nìkan àfinú kàábà tó pé ìdájọ́ tí ń bẹ fún kàábà yàtọ̀ sí gbogbo masjid ẹ̀rì pé láwọn mọ́sá sókò aláyé obìnrin lọ́tọ̀ aláyé ọkùnrin pẹ̀tẹ́ bá wọnú kàábà ńkọ́ kálùkù ẹjọ́ tó ń bẹ ayé bá bá kálùkù dúró síbẹ̀ náà eléjẹ́ ló ti jẹ́ Wa alaikum salam wa rahmatullah. wọ́n ọ̀kẹ̀ alhamdulillah oníbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ títà wọn wọ́n ní ó pẹ̀lú obìnrin èyí tó ń rọbí wọ́n á gbé lọ sílé ìwòsàn wọ́n wà lórí pé wọ́n fẹ́ gbẹ̀bí fún lóbìnrin yẹn jáde láyé wọ́n ní ìjẹ́ ìgbà tóbìnrin yẹn jáde láyé láyé sígbà láyé ń bẹ wọ́n la inú rẹ̀ kí wọ́n sin ọmọ lọ́tọ̀ kí wọ́n sin ìyá lọ́tọ̀ àbí wọ́n sin wọn papọ̀ ìbéèrè wọn lélẹ̀ aljawab ìdáhùn eléyìí táwọn lájínà ti dáyìn àti dáhùn ní pé ìgbàláyé kí wọ́n lanú obìnrin yẹn ń bẹ tí nǹkankan bá ta wọ́n lólobó pé ọmọ yẹn lè ṣùgbọ́n tí ó sí ẹ̀rí kankan tọ́lọmọ yẹn lè lè ó lè survive tán bá lanú wọn ò gbọ́dọ̀ lanú nítorí àgbọ́yé àwọn ẹlẹ́bọ àgbọ́yé àwọn ẹlẹ́bọ ni pé tẹ bá fi sin obìnrin tó kú toyúntoyún papọ̀ àkúfà ni eléyìí àkídà bátil àdíọ́kàn bú ní àdíọ́kàn tó yapa islam ìgbàláyìn ò sí fún akáfara ní ẹni tó ti kú àyàfi ta bá fẹ́ mú dáadáa kan jáde láti bí fara nìyẹn dáadáa yẹn náà sì nípa fẹ́ yọ ọmọ tí ń bẹnu rẹ̀ jáde kó sì máa sẹ̀mí service ọ̀rẹ́ Dr. Moshood Akande wọ́n ní kan ṣẹlẹ̀ báwọn láwọn wà lọ sí àbáwà service wọ́n ní obìnrin kan wọ́n ti rí pé condition rẹ̀ ti change doctor ní kún tètè mọ̀ gbé lọ tíátà káwọn lọ operation fún wọ́n lẹ́nà ní tíátà báyìí ló ti jáde láyé wọ́n the next one tó ṣẹlẹ̀ ni pé doctor náwó mú telescope báyìí tó gbé lẹ́nu obìnrin ẹ̀bá tó rí pọ́mọ yẹn mí bẹ́ẹ̀ náà lójú ọ̀bẹ síkún ọmọ yẹn sí ìyá yẹn wọ́n lè fọmọ jáde láyé wọ́n nírú ilé Islam gbà láyé tàbárì kẹkẹ tó sọ fún akọ́mọ̀ yóò tí kú tẹbárì sáájú rẹ̀ ó lè yé àwa lànà ìyá láti gbọmọ jáde wọ́n ní kò sí ohun tó burú mẹ́ nítorí pé òfin kan wà lọ́dọ̀ àwọn ní usul al-fiqh wọ́n ní ta burú méjì bá pàdé wájú mùsùlùmí tó sì di pé dandan ni kó sì kan wọ́n pè ní àfáàfù dọ̀hàrá èyí tó fúyẹ́ òun náà faramọ́ aburú dídó lẹ̀mí Ataburu sisi òkú lèsè lọ́pàdé papọ̀ ń bí a fẹ́ dóòlẹ̀ ní ọmọ tí ò tí kú Islam sì gbà aláìká sí òkú lèsè èwo ló àwọn ojúra wọn lọ òkú ti kú ọ̀rẹ́dì tí ó yé lódodo ìnira lànàbì sọ pé lílà ní ọjẹ́ fún lànàbì sọ pé ogun tí kó nira bá alàyè a máa kó nira bó kú bẹ̀rẹ̀ làdí ìsún se wákítọ̀ máa ń wẹ òkú apá rẹ̀ wá gan wá tipátipá fà lọ́bá kán mọ́ lọ́wọ́ déédéé pọ̀ kán ìgbẹ́ tí ń bẹ láyé ni ìtànà tó sàn fọ́pẹ́ igun èèyàn láyé lọ́sàn fáwọn ẹbí òkúta ọ̀wẹ̀ tó tí bó ṣe burú tó yìí náà ọ wá kéré sí pé ẹ̀mí yóò sì lọ tàbá sí òkú ilése a wà sí òkú lése àkáfù darara ìdìdì a sí òkú lése torí àti dọ́là ṣùgbọ́n tí ọba kú ohun tí sáyẹ̀nsì sọ ni ẹ lábẹ́pá àwọn wágbá kí wá gbókè ìṣẹ́jú mẹ́rin ti lọ kí lẹ fẹ́ láàfún tó bá ti dájú pé àti kú ti lé ìṣẹ́jú mẹ́rin ọmọ náà ti kú ẹ̀sùn papọ̀ ẹ̀sùn wọn ibi yìí ni àwọn olùmọ̀ ti sọ alimamuna sheikhul islam ahmed ibn teniya wa atiba'u làwọn sọ pé tó bá fi lọ ṣẹlẹ̀ kan fẹ́ ní tí ìṣẹ̀lẹ̀ islam oyún wá wà nínú obìnrin tí èsẹ̀ lẹ́sìn Islam yẹn ọwá kú toyútoyú sísin àràmàdà láti torípò ń tọ́ dájú ní pọ́mọ tí ń bẹnu rẹ̀ jẹ́ nínú inú rẹ̀ mùsùlùmí lò tọ́rá nàbí sọ pé kullu mauludi yuwladun ala al pẹ̀lú ẹ̀sìn àdámọ̀ bàbá ńlá wa nẹ́bẹ̀ àdámà àwọn òbí ni wọ́n sọ ọmọ dìdàkúdà wọ́n sọ di yẹ̀údí àbí nàṣàrà àbí mọ̀júsì gbogbo ọmọ ẹ̀sìn Islam ló bá wáyé tàbárí obìnrin kan ó lóyún sínú àtọ̀ mùsùlùmí lọ wọnú àpòlá bí rẹ̀ tó fi dóyún yẹn obìnrin wá kú ìyẹn ni wọ́n sọ pé sísin àràmàdà lásì torí pé mùsùlùmí lọmọ tí ń bẹnu rẹ̀ kèfèrí lò àwọn agbẹ́sàárè fún nítorí pọ́mọ tí gbẹnu rẹ̀ jára ti wá àwọn akọ orí rẹ̀ síbi táàmọ́ kọ ẹsẹ̀ mùsùlùmí sí àwọn akọ ojú ìyá yẹn da ibùwọ̀ oòrùn àwọn akọ ẹ̀yìn rẹ̀ da ibi táàmọ́ ń kírun sí nítorí pé ọmọ doríkodò nínú ìyá rẹ̀ sóyé ọmọ sì kọjú sí inú ìyá rẹ̀ sóyé afẹ́ ẹ̀ kọjú sí kíblà سلام عليكم من بكي نما أولوكم كين نما أتي إليك نتعال إليك باسم نعم نعم alkibla alhamdulillah oníbẹ̀rẹ̀ ni masjidi kata lọ awọ́bẹ̀ pẹ̀lú rọ̀mbà pé a fẹ́ sí sọ́láàtì a ti sí sọ́láàtì tán ìgbàyàn láwá rí pé a mọ́sílásí ọ̀kọjú sí alkibla wọ́n ni jẹun ta kíyàn á dápadà bá ní dápadà aljawab ìdáhùn ìtàwọn olùmọ́ ti dáhùn rẹ̀ ní pé a ní dáhùn yẹn padà pẹ̀lú àwọn ìdí tó pọ̀ ìpìlẹ̀ ni pé èròǹgbà tó wátà ń fi kìrò ní pé kíbìlà lápọ̀jú sí olùwásí ní àyínà má tó wọ́n lo ojú ọkú fasamma wajhu ọlọ́run gbogbo orí tẹ bá rí ẹkọjú sí lókùn wà tẹ́tí gbà lérò pé ọ̀dọ̀ sí dédé ọ̀dọ̀ náà ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀rí òun ni pé nílùú Madinatu Munawwara àwọn sàábé bèèrè pé ibo ni kíblà àwọn wà rí wà náàbì àdísí wà náà sọ́yí mọ́sí anábì ni min huna ila huna láti bí síbí gbogbo orí tẹbá kọjú sí kíblà ẹ̀ ìdí ni táwọn olùmọ́ fi ní tó bá pé bí ní kíblà wà ẹ wá kọjú síbí inú kíblà náà lẹ́wà tóyé tó bá pé bí ní kíblà wà ẹ wá kọjú síbí inú kíblà lẹ́wà torí pé ìlàjì ojú agbó òun ni báyìí tánàbí sọ pé min húnná ìlà húnná láti yí síbí gbogbo bí tẹba kọjú sí kíbílà yìí ṣùgbọ́n wọ́n yí fẹ́ ká lo àdísì àfikó ṣe pé bíta àmọ́ ibo ní kíbílà wà pàtó àwa kírun tán wá ní ah, àfá bẹ́ẹ̀ni kírun lẹ́ẹ̀kẹ́ ni mo fẹ́ sọ fún yín ìsúnmọ́ borí tó má fi hàn pé o tó lè mú adáàrùn padà ní tó bá fi hàn yí pé ibi tó yẹ ká kọjú sí kíblà ẹ̀yìn lákọ́ dábẹ̀ adáàrùn yẹn padà mọ́rọ̀ pé àwọn adáàrùn yẹn padà náà lọ́dọ̀ àwọn apákan olùmọ̀ ni o àwọn apákan olùmọ̀ ni a ní dá pé tó bá dìgbà la kọjú sí a sì máa yà wá pé ògbóbi ta bá kọjú sí bá fẹ́ sọ̀rọ̀ alhamdulillah oníbèèrè ni àwọn fẹ́ ṣe wádìí nípa pé ta bá lọ sí meeting bóyá pàdé àdúgbò bóyá pàdé ọmọ ilé bóyá ìpàdé iṣẹ́ ọwọ́ àti gbogbo àwọn tí wọ́n bí pàdé ó wá ṣẹlẹ̀ pé nípàdé yẹn tẹ́nìkan bá ti fẹ́ sọ̀rọ̀ ó bùkátà kọ náwọ́ tó bá náwọ́ tó bá náyá ẹ sọ̀rọ̀ wọ́n á sí ń dẹnẹ pọ́bọ̀dọ̀ dìde dúó àbí èyí fẹ́ ma alhamdulillah ó dájú pé nínú Islam èyí tó ti hàn sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ní oun ṣe tí sì máa ń gbọ́ ẹ̀kọ́ Islam kíkúnlẹ̀ àti dídìde dúró fẹ́ni tí ń bọ̀ ẹ̀sìn wápọ̀ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀bẹ̀kọ̀ bẹ́sìn wá sí wápọ̀ tó yẹ ọ̀tọ̀ láwọn àyèmí lọ́nà ọ̀ ẹnikẹ́ni tó jẹ́ mechanic ó fẹ́ tún kankan lábẹ́ ọkọ̀ tó bùkátà kó kúnlẹ̀ tí tó bá kúnlẹ̀ yẹn tí ìwọ̀ lòun náà dá ẹnikẹ́ni tọ́mọ rẹ̀ wà lórí matras ọmọ yẹn wá ń sunkún ó wá fẹ́ gbé yóò sì tẹ̀ kó tó gbé tí irú títẹ̀ yẹn tí ìwọ̀ lòun náà dá mọ̀rẹ̀ ṣùgbọ́n kíkúnlẹ̀ fi kí ni pé a tẹ́ bá kí òbí èèyàn lóòró ayé èèyàn lè dámọ́ ẹ̀bọ̀ lèlè nítorí pé ohun tí mọ́ jáyé ọ̀dá àtòhun tí èdè káyé èèyàn ọ̀dá kò sí níbi akúnlẹ̀ àbí àkúnlẹ̀ nínú kádàrá lọ wọ́n rọ̀ pé bá wọn ṣe fẹ́ dókó bí mi wọ́n bọ̀dọ̀ pọ́n wọn lè tó yé makirúhù lélẹ̀ ẹsẹ̀ ni torí pé àpọ́nlé ò sí níbi kíkúnlẹ̀ àti dídọ̀bálẹ̀ bẹ́ẹ̀ náà ni dídìde ẹ̀rìpádìsí wá tọ́kọ̀ fún akáma dìde òjíṣẹ́ ọlọ́run sọ pé gbẹ́ tí bá manifesto bá dé kún dìde fún jàdàmà ni ó ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin rọ́ọ̀rọ̀ yìí àti pé ọmọ kan ṣẹ̀ mo pé ọmọ kan dẹ́ṣẹ̀ ní skùn wọn ara kúnlẹ̀ kò gbókùta àọ́láwò kúnlẹ̀ yóò sì yàjẹ́ torí pé wọ́n ní kó kúnlẹ̀ lẹ́yìn kó fi sáàfù kí punishment kò sólùmọ̀ tó takọlé mo pé ni a wà ní mítìn kan wọ́n ní ká dìde dúó ṣe ẹ̀gbọ́n tí ń wí wọ́n ṣe bó rí pé lẹ́yìn lọ wà sójú rẹ̀ tó wá ń sa gbọ́n tó ń wí mọ̀rọ̀ pé wọ́n ní kó torí rẹ̀ dìde láàá ìbàfẹ́ kí lóhun tí wọ́n ní á dìde lé lórí kúnlẹ̀ àwọn ọlọ́gá ọlọ́gá fẹ́ sàdúrà fún kálùbáríkò lè jẹ́ tí ẹ kí ni àlùbáríkà àti ṣe bákà kúnlẹ̀rìn ohun tó yẹ kí n fi ọ̀rọ̀ yẹn lójú ni pé ká má lérò pé wọ́n mọ́ pa èèyàn sá gbogbo tí bá rí ọ̀sẹ̀lẹ̀ ọ̀bọ̀dọ̀ kúnlẹ̀ kódà bọ́ jẹ́ pé bẹ̀ ti jẹun ya irúṣẹ́ ìyájẹ́pá wa lù sínú lè ṣe nìyẹn tí ọmọ kúnlẹ̀ lábẹ́ ọkọ̀ tí wọ́n wọ̀ náà ti kúnlẹ̀ ẹ́ ìkàmí sí ọ nìyẹn <laughs> mo rò pé èèyàn dì ìkàmí nìyẹn tọ̀ eléjẹ́ bí bó ṣe jẹ́ ó kílẹ̀ وعليكم السلام نعم Thank you kó kí o sí náà. alhamdulillah ìbéèrè ọ̀rọ̀ ọlọ́ọ̀bá yìí ni pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ kọjá òun náà ni pé arábìnrin kan lọ sí orí wọn láti lọ bímọ bí ṣe ń bímọ tán ọmọ yẹn jáde láyé àkókò gbàyé àgbọ́yé ò tí sí fáwọn òbí ọmọ yìí wọ́n kà fàṣọ owó òkú ọmọ yẹn wọ́n sì lọ gbẹ́lẹ̀ wọ́n rí mọ́lẹ̀ wọ́n wẹ́ wọ́n kírun sílá gbogbo àwọn tó jẹ́ ẹ̀tọ́ tí Islam nìka sí fún ẹnikẹ́ni tó jókòó mùsùlùmí àti kéèké àtàgbàlagbọ̀n tájọ dọ́gba mẹ́ mùsùlùmí kankan nísìn báyìí ọ̀rọ̀ wáyé o kí ni wọ́n sì sí ǹjẹ́ wọ́n bùkátà kan dárùn yẹn padà kó se ń sọ̀látọ̀ lọ́ì àbí kí wọ́n lọ sára sàárì ọmọ ẹ̀ tán bá mọ́bẹ̀ kí wọ́n lọ kìsìlà àbí kí wọ́n gbà pé ilà máa kọ́ dí sálàfà àyàfún tẹ́tí ṣe kọjá àforíjì èwo ní mẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta ìdáhùn àwọn olùmọ̀ ni pé sọ̀látọ̀ lọ́dá ìbì ni wọ́n kì iye ọdún tí bá rí ọjẹ́ kí lọ ẹ̀rí eléyìí ẹ̀rí pòun lànà bí ṣe sí obìnrin aṣọ́ obìnrin tí wọ́n fi mọ́sílásí ànábì wọ̀ sí òjìjì lànábì ò mọ́ tó jẹ́ èèyàn dúdú ànábì lóbìnrin tá àmọ́ kókó ẹ̀ àmọ́ bí ó ti wáyé ń kọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀ ń sọ jábútẹ́ ànábì ní sọ fún mi tẹ́ la wọ́n ni rárá ẹmọ̀ sóbi sàárì rẹ̀ wọ́n tọ́ka sí sàárì rẹ̀ anábíwá lè rí sàárè tẹ́wọ̀ yẹn òkùnkùn fún àti ń gbébẹ̀ irun tá ń kí sí wọn láyé gẹ́ni dìmọ́lẹ̀ fún wọ́n nílé kọ́ alẹ́kọ̀ọ́ pé adìẹ ìlànà lọ̀rọ̀ ọ̀run kíkí tó kò mùsùlùmí kì í sẹ́ran àjẹ́bí àfikádà padà ilé ìjẹ́bù ti jẹ́ wàhálà tọ́ dà tọ́ mm-hmm. Alhamdulillah oníbẹ̀rẹ̀ ni ọmọ ìlú kan wà tóhun kìí ṣe mùsùlùmí tó gbádùn ìmáàmù ìlú òun sì gbádùn òun mọ́ sí wà sí òun ọmọjú èyí ọfọ́ gbogbo ẹ̀nà bá kónú wà sí rẹ̀ ní fún lẹ́gbàá wà sí ọba bá ní kún ọyọ ìmáàmù yẹn ọba yọ ọba wá jẹ ìmáàmù mi pé wọ́n ọmọ gbọ́rọ̀ sí wa lẹ́nu Gbogbo ọlọ́run gbọ́. Wọ́n ní ìjọtọ́ káwàtá jẹ́ Mùsùlùmí ta jálágbọ̀ yìí, káwà ṣe sọ láti lẹ́yìn ẹ̀yìn tí ìmáàmù yẹn. Àtọ́bá yẹn sọ́rẹ̀ ẹsẹ̀ tọ́bá yẹn. Ìbéèrè wọn ni, alìjẹwà ìdáhùn ní pọ́tọ́. Nítorí pé kò sí ìtọ́ka nípa ta ni wọ́n yẹ̀ ní ìmá, àtọ̀nà tí wọ́n gbáyẹ̀. Àwọn kọ́là wọ́n dáhùn fún yẹn. tánà dáhùn fún ẹ̀ ọba náà dáhùn fún èyí tọ́kàn wá ní pé kára ọ̀rà pọ̀pọ̀ mọ́ pẹ̀lú jama mùsùlùmí sì ni wọ́n ìdí ni tánà fífi ní ẹ̀bọ̀rọ̀ tako wọn ò ẹ ìtapa wọn lórí yín tó wà ń já wà ń zọ́lẹ̀mù kódà kan ma sòjóró fún yín járò òjòdóró náà kí wọ́n máa sàbò sí yín ẹ̀bọ̀dọ̀ against wọn mọ́rọ̀ pé bá ṣe bá olórí lónìí àdúwà nìkan lè mọ́ dojú ẹ̀kọ́ lọ́n tó lórí bá burú ọlọ́run dàpọ̀ bá yí lọ́kàn kù tó bá rí pé wọ́n ti kọ́ pé orí burúkú yóò sì bá yọ́pọ̀ mẹ́ pẹ̀lú ọ̀nà tó bá wò ó lè fá wa ń sìn àdúwà wà ní Allahu ta'ala àìyàn náà wọ́n á kí ni nọ́mbà yìí no number lẹ ìpè tí kan kí ni nọ́mbà yìí sà nọ́mbà bismillah wa antum alhamdulillah ọmọ ya wọ́n ní àjọ ń gbé pẹ̀lẹ́ nìkan àmọ̀gbà tó ṣe ìyàwó àgbọ́ kó ṣe ìyàwó wọ́n ta kàn gbọ́nà ní pé mo bímọ ò wọ́n ní ìjà fún ní ìwà alájọgbé pé ká kí owó ọmọ ká dámbárkà ilé níbi àwọn àkọ́kọ́ ìdáhùn ni pé lásìtà àléyìí nínú sọ ìtẹ̀ ọlọ́run láàrin iṣẹ́ kẹmọ fún fúnlẹ̀ káàkiri pẹ̀ nìkan alìsánà al'adalla al'udul ọmọ èèyàn ta bá ti mọ̀ déédé lámọ̀ fi bá lò pé èèyàn rẹ̀ ni títí tó fi hàn sí wa pé èèyàn bú ni a ní mọ̀ fi mú fílẹ̀ kẹ́nìkan agbọ́kógún àmọ̀ ọlọ́run bá wó ọlọ́run bá tọ́jú ẹ̀ ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà tó bá sì jẹ́ mùsùlùmí ni torí ètò yẹ yóò bá láwí yẹ kí láwí fún àdáwọn láàṣẹ fẹ́ tó bá bímọ bárakàláwù lẹ́ka tó bá jẹ́ mùsùlùmí lẹ́rẹ̀ là ń gbọ́ kó fún ìyàn lóyún ló fi bímọ yẹn ẹ̀hẹ́ ọ̀tọ̀ nìyẹn á sí wà sí abẹ́gọ́mọ lọ́wọ́ ọmọ sábẹ́rẹ̀ iṣẹ́ tàtẹ́fẹ́ jẹ́ ó kúkú ti fún ìyàn lóyún náà sóyé fífún ìyàn tó ń sì fún ìyàn lóyún ẹlẹ́sẹ̀ ńlá ni ọmọ yẹn ò lè jogún ẹ̀ òun ló lè jogún ọmọ yẹn Islam ọmọ ọ́n fámílì ẹranko pàdé ẹranko ni

fi obì ọ̀kẹ́ asán gbogbo eléyẹn iye bá jọ yọ́nú sí láàrin ara ń kó burú kódà wọ́n pe tílẹ̀ tẹ́ igbóbì wọ́n ní lọmọ́ ọ́sẹ̀wọ̀n àfitẹ́ bá bẹ́ẹ̀lì rẹ̀ tẹ́bẹ̀lẹ̀ iná sí àtàbọ́ náà wọ́n ti fẹ́yàwó ti pẹ́ jágbọ́rọ̀ bí wọ́n ṣe ń ṣe kèése bí wọ́n ṣe ṣe na mo rò pé eléyàn orful àsáyìn rẹ̀ ohun tẹ bá dọ yọ́nú sí láàrin ara yìí ìgbà tó tó di nǹkan tí ọ̀dá tí wọ́n bá ní ah ewọ̀ ewọ̀ ewọ̀ kí léwọ̀ abọ́ tí wọ́n gbé gbóbi àwọn ẹ̀dá padà obìnrin oníbìmọ̀ kò lè sálùbáríkà mẹ́ àwà tàkò pápátá àwọn mùsùlùmí àwò léèwọ̀ àfóntọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ tó bá ti pé nǹkankan léèwọ̀ fún wa ò ti ṣúrẹ ìkẹ̀ẹ̀gẹ̀gẹ̀ láwà sí ń sì káwò tí ó ṣẹlẹ̀ mọ̀rọ̀pọ̀yé tó wọ́n bá ti pè lé tẹ́yìn sọ pé jáláyé ti dá ọmọ ọjọ́ mélòó ni mo rò pé tó bá jẹ́ pé rúrùfù ni Islam lòdì sí àfáwọn èyí tó bá tún wọnú ẹbọ hmm? Wallahu ta'ala a'lam náà ó kílé àrí alhamdulillah wọ́n ní ẹnìkan ló ránṣẹ́ sí wa láti ìlú Malawi Benin northern part of Benin wọ́n wọ́n sọ pé gbogbo àwọn ọ̀tọ́jú èyí tàà ń sọ nípa rẹ̀ yẹn gbogbo àwọn okòhun tàà ń dálé àǹgìlẹ̀ yẹn faransé làwọn mọ̀ àwọn màǹgìlẹ̀ àbí èmi ọ̀wá gbọ́ faransé ẹni ọba gbọ́ kò tó burúkọ ma ràn wá lọ́kọ́ ma bá tú káàmà sọ yoruba ẹ Yorùbá náà mọ̀ pọ̀lọpọ̀ rẹ̀ ni torí pé kèsè nǹkan ọ̀dọ̀ wa ń bí Indian coasters kí ni Yorùbá torí kèsè tọ̀dọ̀ wa ń bí ó kọ tẹ́lẹ̀ pé tẹ́ bá wá kí tẹ́ nìyẹn tó bá jẹ́ pé àwọn kan ọ̀dọ́ wa ní mo ti dákò orógbó sí àwọn ẹlẹ́ pé ẹ̀ṣà what is the uh, eh, eh, eh, typographic àbíkílẹ̀ ń pè botanical name of that orógbó you are saying a pè bitter cola àbí tàbádàpọ̀ ẹ̀rùn please sir come again with English name negro pepper mọ̀rọ̀ pé irú àtàrí ń kọ́ alligator pepper that's the reason why that English a ń sọ Yorùbá a ń sọ English ṣùgbọ́n èyí tí ó ti ní Yorùbá ìsọgbẹ̀ta fẹ́ gbogbo kí ni cinnamon ń jẹ Yorùbá nígbà tí èsì nǹkan ọ̀dọ̀ wá mí ìlú òkèrè ní tí wá ó kọ tó ń pè náà lápè ìsìdá ká ní kúrúfá tí lárúbá ń pè àbí ní láúsá ń pè àbí mílẹ̀ ní lárúbá ń pè Yorùbá ń pè ní iyọ̀ gẹ́gẹ́ kọ́ ló kọ́ rẹ̀ Yorùbá ọ̀ na ọ̀sà ẹ̀yìn sọ Yorùbá gidi ọjà ọ̀sà ni Yorùbá máa ń pè ọ̀sà ni Yorùbá ń pè yọ tí ọba yìí wùlẹ̀ túnbọ̀ ẹ̀ na na wọ́n láwọn wakọ̀ Yorùbá lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹlọ́kọ̀ ẹlọ́kọ̀ ẹ̀yẹmọ́kọ̀ kẹrẹ náà alhamdulillah ó jẹ́ bí ó ṣe jẹ́ wà á tù ẹlẹ́kejì ó mọ̀ pé ọkẹ̀ náà alhamdulillah wọ́n ní èèyàn kan ó fura mọ́ pé nígbà ní iman dáadáa ṣùgbọ́n sí ìmáni ti wọlẹ̀ àdúà wo lòun lè máa ṣe Allahumma habbib alayna al-iman tí ọ̀pá náà bìlò ní ká máa sọ́bẹ̀ ọlọ́dákùn tàbí lọ́rẹ kí ni ìmáni àdúà tó lè máa ṣe ni bákan náà kó náà dẹ̀ ṣiṣẹ́ lórí ọ̀nà tí ìmáni máa alákọ̀ọ́kọ́ ni fífa òwe jáde ẹlẹ́ẹ̀kejì ká fọkàn gbà ẹlẹ́ẹ̀kẹta ká mọ̀ sórí kéríkẹ ara ṣiṣẹ́ imani ẹlẹ́ẹ̀kẹni ká mọ̀ iṣẹ́ bí ó sì mọ̀ dàgbà sókè torí pé imani yezid, imani dàgbà wayankos ó sì mọ̀ dínkù ẹlẹ́ẹ̀kẹrin ni yàrí ẹlẹ́ẹ̀ka àwọn kájìnà só ti mọ́jọ́ dínkù ẹ̀ṣẹ̀ imani ọmọ dínkù ẹ̀ṣẹ̀ bí àwọn wo fíìmù bí àwọn wo anything ẹ̀sẹ̀ bí a ń fi ìrora rí bí kẹ́ mọ́ sàskárì láàárọ̀ àti ìrọ̀lẹ́ kọmọ́tẹ̀lá kùrán tipẹ́tipẹ́ ìgbàgbọ́ ọmọ yòrò gbogbo àwọn wọ̀nyí yóò mójútó yọ́dẹ̀ ti 9 wa okay tọ́ ọ̀stáṣò wa al-Agborowi wọ́n ní àwọn fẹ́ ṣe wàdí lákà ìwàdí náà lọ báyìí pé ìjọ tọ́ fún fúnkọ́ mọ́ sí ìjàpá bákan náà só sì lè jẹ́ láìsí ilé ọba mi ní kankan tí mo lè sọ lórí rẹ̀ báyìí bẹ́ẹ̀ nítorí pé ìjàpá ó dájú pé kò jẹ ẹran àbí àwọn tí ma ń jẹ ó jẹ́ àmà yí pé ohun táwọn ẹranko tó yẹ jẹ tí wọ́n ma ń jẹ ní jẹ ń jẹ ewé mọ́ ń jẹ èrí àbí ewúrẹ́ náà sì ń jẹ èrí àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ẹ̀ẹ́ tóun ní oòrò wọ́n ni mọ́ ń jámàlá mọ́ ń jẹ́sẹ̀ mú afúnjú jàpá leléyìn owó òdì rí mọ́ àmàlà àti sẹ̀mú ní jẹ́kọ́ jẹ́yàn náà sí náà gbogbo eléyìí ṣàfihàn pé ìranran ta lè jẹ ní ọ́ lágbọn ọbẹ̀ yẹn ní ọmọ jẹ́ èkejì ni pé só lóró àbí ò lóró a mọ̀ pé kò ní eyín ọ̀gàn àbí torí pé Islam so gbogbo àwọn ọkọ̀ tó bá ní eyín ọ̀gàn léwọ̀ láti ṣe kíní láti jẹ èyí tó àtẹ̀lẹ̀ ni pé só lóró àbí ò lóró torí pé Islam se gbogbo ẹranko tó bá lóró léwọ̀ láti ṣe kíní láti jẹ ẹ̀dáhùn rẹ̀ só lóró àbí ò lóró kò ní oró náà tí a bá jẹ́ kọ̀wà poisonous fún èèyàn láti jẹ ọ̀pọ̀lọ́nkọ́ kọ́dá kí ló tí ò jẹ́ ọ̀dá ẹ̀ ń jẹ nǹkankọ́ tó ń sẹsẹ̀ takíntá ara rẹ̀ yìí ẹmọ̀ fẹ́ràn rọ̀ a sì bá ọ̀pọ̀lọ́nlẹ̀ tẹ́jọ pa tóhun lóró àbí ò lóró dá ọ̀pọ̀lọ́ lóró ṣùgbọ́jà pánkọ́ kò lóró a jẹ́ pé tó bá wú ọkọ̀ jẹ́ wọ́n láti gbúngbù rẹ̀ ń kọ́ ènìyàn nílé ó ní àwọn ẹ̀nà Islam pọ̀ ká nǹkan gbígbóná pa nǹkan lẹ́mì bó ṣe wà yẹn ó ní àwọn ibi tó ọrịa ọ̀rọ̀ ẹ̀ tí ó a ẹ̀fẹ̀rẹ̀ anìdì àní Islam kọ káfí nǹkan gbóná pa nǹkan alájì ó sì níwọ̀n mufti náà gbà àà òfin lá kódà bẹ́ẹ̀ kódà abọ̀nà wọ́nà mìta gbà pa tí ọba ṣẹ̀ríyà yóò kèrí wọnú yóò kú èrí wọnú kódà kíní rẹ̀ yẹn máa ń gẹ́yàn lọ́wọ́ sẹ́wọ̀n bẹ́ẹ̀ fún ilé ẹ̀yẹ́ pẹ́ mọ̀nà tẹ́ fi pa ẹ́dẹ̀ òkúnlẹ̀ tẹ́ fi fọ́run ẹ̀jáde tẹ́ ni ẹbọ̀rọ̀ mọ̀nà tẹ́ fi pa torí pé gbogbo àwọn ojú fi wò sì ààrí ọ̀nà tó fi jẹ́ kókó sínú àwọn ẹran tí ọ jẹ́ ìwọ̀ fún wa láti jẹ wa alaikum salam ṣe ìbéèrè kọjá lọ lójú wòrán àbí ọkọjá lọ náà kò sí ìbéèrè kẹta ọya lọ́lọ́lọ́ wa alaikum ẹni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم oníbẹ̀rẹ̀ ni ẹ̀rọ ọlọ́ọ̀bà kan máa ń jí láti aago kan òru sáago mẹ́ta tó fi síta jude tó bá ti wá sùn láti aago mẹ́ta yẹn sí kásùgbò tó bí sábà máa ń ṣẹlẹ̀ pé yóò dàmà níyì sára kí ló fẹ́ ṣe tírò yóò fi ní wáyé mọ́ alìjẹwà ìdáhùn ni pé alákọ̀ọ́kọ́ ọ̀nà tí gbà síta jude yẹn ọ̀dá kọ́mọ́ síta nítorí pọ́ ọjẹ́ nǹkan àrùmọkúrú kásùn lẹ́yìn ìgbà tàbá parí tajúd kátó kásùbà islam ọ̀fẹ́ wọ́n fẹ́ ká ṣe tajúd tán mọ́rò pa sọ́nbí náà láìpẹ́ yìí àbí wọ́n fẹ́ ká ṣe tajúd tán kálọ ti náà alhamdulillah wọ́n ní bẹ̀rẹ̀ ni ìbéèrè àwọn ní ó ṣe pẹ̀lú aláboyún tí wọ́n section wọ́n fi abẹ gbé ọmọ inú rẹ̀ jáde wọ́n ní ṣé ìgbà tí wọ́n ti kú lóòrùn yẹn ìgbà yẹn láti gbà pé ìdájọ́ kó ti bímọ wà lórí rẹ̀ ni àbígbà tó bá tají abóhùn ẹ̀jẹ̀ tí ń wà ẹ̀jẹ̀ gẹ́gẹ́ ní nifas náà obìnrin aláboyún èyí tó fẹ́ bímọ ẹmọ̀kún ó sẹ́dé tí ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ ṣe section fún ni wọ́n suppression fún wọ́n sẹ́dé tí ẹ̀ wọ́n tó wá sẹ́dé tí ẹ̀ ó ti sọ lọ ṣe ìrún tó bá lójú oorun yẹn tó jẹ gbèsè orin àbí ọ̀jẹ gbèsè rẹ̀ ká mú wá bẹ́ẹ̀ ìdáhùn ní pẹ́kọ̀ jẹ gbèsè gẹ́gẹ́ bá ṣe ma ipé Ànábì sọ pé wọ́n ti gbé gègé sókè fún ìyà mélòó alákọ̀ọ́kọ́ ẹni tó sùn títí tí ó fi ṣèkí ẹni tó ọmọ kékeré tí ó fi ẹni tó yàwó títí tí ó fi ẹni tó wà lójú gbogbo tí ń jẹ́dájọ́ ẹ̀sìn ọ̀dọ́dọ̀ rẹ̀ mọ́ àsìkò tí ó fi tají ẹ̀jẹ̀ tí ń wá ó ti wà nùkò dé fast níjọ́ tí 40 days ẹ bá pé tàbíjọ́ tẹ́jẹ̀ bá dúró iná ìdánwò ọ̀rọ̀ padà wallahu ta'ala alim ìzáfúnmọ̀ ọ̀fẹ́ ṣẹ́ níbi èrè ọ̀kọjá níbi kí ni bèèrè tí a lè ká mọ̀súrù káà Masha Wa alaikum salaam. Wọ́n ní kí ni ìtọ́jú fatty liver, ẹ̀dọ̀, èyí tó ní ọ̀rá nínú. Kí ni ìtọ́jú ẹ̀? Nínú àwọn kẹta lè fi tọ́jú rẹ̀ tó sì dáadáa. Òun náà ni Khali Tufa. Khali Tufa. Khali Tufa yẹn, a mọ̀ bú sínú cold water síbí méjì láàárọ̀ pẹ̀lú a glass cup of water amútan lọ́sàn the same thing alẹ́ the same thing ẹni wọ́n a sọ́ra fún anything fat and oil lásìkò gbà tó ń lò yẹ elé dáadáa kọ́lọ̀ tó fi bárakà sí ọjẹ́ ló ti jẹ́ nǹkan mìta tún lè lò wọ́n pè kíníkà ní sẹ́ẹ̀tìr powder sẹ́ẹ̀tìr powder èyàn ma bú sí omi tọ́wọ́rùn èyàn mọ̀ mú ó dáadáa ilé náà jẹ́ jíjẹ dáa alhamdulillah wọ́n lẹ́rọ náà bá kán bèèrè pé ibi táwọn ti ń ṣiṣẹ́ ọ̀gá àwọn máa ń ṣe ogun àwọn dẹ̀ sọ tí ń ogun fún kọgbọ́ kọ̀dẹ̀ sí ọ̀nà mítà lè máa fi jẹun jù bẹ́ kí lọ́nà àbáyọ fáwọn ọ̀nà àbáyọ ni pé ogun tí ń ṣe ọkàn yìí iṣẹ́ ti ń lọ́dẹ̀ yìí àti ẹ̀pọ̀ aya àbí hadisi anábi sọ pé ma ra'a minkum munkar falyughayyir biyadihi fa in lam yastati' fa anábi tẹ́ bá ti rẹ́nikẹ́ tó yapa ṣẹ̀ríà ẹ̀pẹ́ sákèsí pẹ̀lú kúkù tápa yàn bá ká pé kẹjọ bá ń kúkù ẹfẹ́nu bá sọ tẹbá sọ tí ọ̀bá gbà ẹfọkàkọ́ ìfọkàkọ́ yàn lọ lẹ́gbàgbọ́ ṣùgbọ́kọ̀ bọ́dọ̀ gbé wá bí ìjọ kan tí wọ́n gbé kíníkan afọ́kùnrin pé kọ́lọ́rì mọ́lẹ̀ ń lè iṣẹ́ ń gbà tí ń bẹ́ lọ rẹ̀ àbí kí a sọ pé nígbà wọn jẹ mípa ẹ̀mí ọgbà ẹ mọ́sẹ́ toró lérí burúkú ni wọ́n ó ṣeéṣe kí wọ́n sọ pé ẹn tó bá gbé fún òun ní sáàrẹ ọmọ bá ṣiṣẹ́ bọ́rọ̀ pé à nígbà pé láyé èmi ọ̀bá wá bí mi bá yẹn wá bí bá kó fúláwà kó fi ṣe búrẹ́dì tèmi a mọ̀ rí gúnmọ́lẹ̀ yẹn èmi ọ̀bá yẹn wá bí bọ́rọ̀ tàbá ríṣẹ́ mi tàbá kò lọ́dọ̀ olóògùn kọ bá dájú tàbá ríṣẹ́ mi tọ́ àkáfù dọ̀rọ̀rẹ́ ìdínà ni tàbùrú méjì bá pàdé wájú mùsùlùmí tó sì ti dandan kó sì kan yóò fọ́mù ìtọ́bá kéré a, small baby? with seizure? Yes wọ́n ní kí ni solution fún ọmọ kékeré tó ní sísọ ọmọ kékeré tó ní sísọ sísọ is part of attack gẹ́gẹ́ bí epileptic ṣe wọ́n lọ́mọdé tó ní kí lọ́nà àbáyọ fún ọ̀nà àbáyọ fún pẹ̀lú ògbú ọlọ́ orí kún ọlọ́tọ́jú ìtọ́ra kúrú èyí tó dájú pé tọ́ra kún ní tí wọ́n dá ilé tó ń dá ilé tẹ́dù wọn kọ́ mọ́ fún ní síbí kékeré ọmọdé láàárọ̀ lọ́sàn àti lálẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kún lọ tọ́jú ewé sánà kún sé kóhó kún arọ omi ẹ̀ síbì kan kó tún mọ́ fún ní síbí kékeré ọmọdé láàárọ̀ àti lálẹ́ pẹ̀lú insha allah ọjọ́ bí every day after Maghrib? wọ́n ní jẹ́ mùsùlùmí ó lè sọ di ojúṣe àti ìjọsìn kọmọ ka suratul waqi'a láàrin mọ́gbìbì sí ìṣáyì ní jòójúmọ́ bẹ́ẹ̀ ni atharu ya wa Aisha wà lórí rẹ̀ tó lánàbí sallallahu alaihi wa alihi wasallam wọ́n sọ pé inú ilé tó bá ń dẹ́ka suratul waqi'a lálalẹ́ tí Allah bá fẹ́ kò sí ó jìnà sí wọn táàmà máa ń ká torí bẹ́ẹ̀ bẹ̀tì yá wá ń ṣàná wá ti a torí oúnjẹ torí òsì èyàn sí ká ń

very black like this wọ́n tún máa ń pè ní ìyánpò ìyánpò ó dá fún gbogbo tá ń pè ní àmúdi inú rírùn àbí ẹni àmúdi tí ń dá ẹ̀ láàmú nínú ọlọ́run bá fà lùbáríkà sí tọ́pọ̀ káláboyún yàn máa gbìyànjú kọ́ mọ́ wọ́n ní kí ni ìtọ́jú àìlera kẹta ń pè ní asthmatic asthmatic àwọn ní kí ni ìtọ́jú rẹ̀ ẹn tó wà asthmatic ó wà advisable kẹni ẹ lọ garlic oil bákan náà kó ginger oil bákan náà kó mint oil garlic oil ginger oil mint oil clove oil abat soda oil àti ilba oil àwọn ẹ̀lì jẹ́ mẹ́fà kẹ́mísẹ̀ papọ̀ fẹ́ tó wà asthmatic hmm? kẹ́ni a máa gbìyànjú láti mọ́ lo 5 mil láàárọ̀ 5 mil lálẹ́ tẹ́ni ẹ bá ní àtàkì asthma tí mídé ìtẹ́mi rẹ̀ ọgbọ̀ ẹ lọ wá èso zaitun èso zaitun tí mọ́ bẹ́ẹ̀nùgbò tó mọ́ kó sínú omi yẹn ẹ yọ́ sínú ẹ̀yẹ nẹ́tọ́kẹ́ èéfín rẹ̀ yẹn kẹ́ni ó ìhélẹ̀ pẹ̀lú gọ́lọ́n lójú ẹsẹ̀ ó ṣiṣẹ́ ju ìyẹ́là lọ yóò wà relieved tàbí kẹ lọ wá wax èyí tí wọ́n fi òwú sínú rẹ̀ bí wax wọ́n máa yọ kíní látara orí báyìí wax yẹn wọ́n á fi òwú sí wọ́n máa ta àbẹ́là rẹ̀ wax candle ẹ̀tẹ̀ná sí kẹni ó gbóòrò rẹ̀ lójú ẹsẹ̀ ni ó rí nífẹ̀ẹ́ pẹ̀lú ògbó ọlọ́ eléyàn jẹ́ fẹ́ tó bá ní attack yọ́ mọ̀ wá lo

kọ́dẹ̀ lọ wá ọṣẹ dúdú àti kẹun alábẹ́rẹ́ kókó wẹ̀ sínú kòkò kọ́ dáná sí kó sún kó fi jóná kọ́ wá lọ kó di pàódà kó mọ̀ fi kínkíní nínú rẹ̀ mú ògì láàárọ̀ kínkíní nínú rẹ̀ mú ògì lálẹ́ ìgbẹ́jẹ̀ yóò stop pẹ̀lú ògbò ọlọ́ stop pẹ̀lú ògbò ọlọ́ sóyé ìdí tí yọ tọ́lọ̀ stop tídìí yọ náà stop sàṣẹ́kalẹ̀ tí ẹni kí n ṣẹ́kalẹ̀ ẹgbẹ́ bèèrè ohun tí wọ́n nílò tí títẹ̀jẹ̀ yóò stop pẹ̀lú gbò ọlọ́run ìdíyọ ní stop bẹ̀ nígbà mìta bá ń lò fáwọn èèyàn tó ti di àgàdàǹgbá ṣẹgbọ́ Yorùbá débẹ̀ kí ni wọ́n pẹ̀lú àgàdàǹgbá àwọn ètò bá ti di àgàdàǹgbá pàápàá tó dàbí ká sọ ipé sírù ti wọ ẹlọ take note ọ̀pọ̀lọpọ̀ àwọn amurod sickness tẹ́tí máa ń tọ́jú bọ̀ ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sírù tí ma ń wọ̀ kódà hypertension sírù ma ń wọ̀ diabetes sírù ma ń wọ̀ wàláhì mo sọ dáadáa pẹ̀lú experience asthma sírù ma ń wọ̀ pneumonia sírù ma ń wọ̀ hernia sírù ma ń wọ̀ appendix sírù ma ń wọ̀ typhoid sírù ma ń wọ̀ gbogbo ẹ̀ pátápátá mo ti ándù pẹ̀lú ọ̀nà ká serúkí àfẹ́ni ẹ̀kọ́dẹ̀ yọ́sẹ̀ agbádùn ẹ̀ a ti ẹn tí òru insomnia inability to sleep well àwọn ògùn tó lójú pé tí ìhàn bá lò ó ti dé tí ìta ń sọ ìta àwọn ẹmọ́ sáfà níbẹ̀ ìdàbóró pé ń gbówó mẹ́ náà ohun tí ń fi jẹun ní túlẹ̀ fún náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ti tọ́jú gba ojú ọ̀nà àwọn ògùn tó lójú pé ń ṣe fáwọn nǹkan yẹn ká fáwọn èèyàn kan sọ pé ọ̀yàtọ̀ tó ní

ní kọ́ mọ́ fún ògì láàárọ̀ àti lálẹ́ ìgbẹ́jẹ̀ yóò stop ní insha Allah yóò stop ọpátá lẹ́yìn náà tí díyàn náà bá stop pẹ̀lú rẹ̀ alhamdulillah tí díyàn bá wá stop pẹ̀lú rẹ̀ fine èso albert sauda black seed seed ẹ́ èyí ó gùn díẹ̀ ẹgùn díẹ̀ ìtẹ́ agùn díẹ̀ ẹ dà sínú omi ẹ wá gbé kaná tí ó hó dáadáa ẹni tí di rẹ̀ máa ń yọ yẹn yóò àjókòsí tóoru yọ́mọ ṣe sẹ́nu díẹ̀ tí ó yé lẹ́yìn náà tó bá ti gbóòrùn yẹn tẹ́lá dá yóò mú òróró bá sàdá àti garlic tó mix papọ̀ yóò fẹ́ra ẹnu díyẹn yóò ṣe bẹ́ẹ̀ láàárọ̀ lálẹ́ yóò wọlé ló bọ́ọ̀lọ́ tí ò ní jáde ẹjá dáadọ́ àwọn yẹn